Part C, columns one and two. Ṣe. Kí lẹ ń ṣe? Jẹ. Kí lẹ ń jẹ? Mu. Kí lẹ ń mu? Rà. Kí lẹ ń rà? Gbà kí ń gbà tà kí ń tà. columns two and three. kí lẹ́ ń ṣe kí lẹ́ ṣe kí ń jẹ kí jẹ kí ń mu kí lẹ mu kí lẹ ń rà kí lẹ rà kí lẹ ń gbà kí lẹ gbà kí lẹ ń tà kí lẹ tà. Columns three and two. Kí lẹ ṣe? kí lẹ ń ṣe kí lẹ jẹ kí lẹ ń jẹ kí lẹ mu kí lẹ ń mu kí lẹ rà kí lẹ ń rà kí lẹ gbà kí lẹ ń gbà. كلاتا ta Part D, columns 1 and 2. ṣe kí ló ń ṣe jẹ kí ló ń mu kí mu. La. kí ló ń rà gbà kí ló ń gbà tà kí ló ń tà. Part D, columns 1 and 2 again with a different tone pattern on the subject pronoun. She. Kí she. jẹ kí ló ń jẹ mu kí ló ń mu rà kí ló ń rà gbà kí ló ń gbà tà kí ló ń tà. Part D, columns 2 and 3. Kí ló ń ṣe? Kí ló ń ṣe? Kí ló ń jẹ? Kí ló jẹ? Kí ló mu? Kí ló mu? Kí ló ń rà? Kí ló rà? Kí ló ń gbà? kí ló gbà kí ló ń tà kí ló tà. Part D, columns three and two. kí ló ṣe kí ló ń ṣe kí ló jẹ kí ló ń jẹ kí ló mu kí ló mu kí ló rà kí ló ń rà kí ló gbà kí ló ń gbà kí ló tà kí ló ń tà.